iléeṣẹ́ asọ̀rọ̀mọ́gbèsì education ọ̀gá nínú gbogbo ohun ìdánilẹ́kọ̀ọ́ lílànà iléèwé ìròyìn léde yorùbá. ẹ ká san lélí rédíò wa wed education ẹ kú ìjókòó ẹ kú ìjímọ̀. lákọ̀ọ́kọ́ náà wọ́n parí iṣẹ́ pàtàkì lé yunifásitì wa Agunnmekalavi lọ́sẹ̀ ó kọjá wọ́n ń ṣẹlẹ̀ yàmà gbọ́. èkejì. E àtọ́ lọ yunifásitì wa ọdún ń bọ̀ ọmọdé wọn wọn máa kọ̀wé yà ń pèlí télé enseignement wọn ṣẹlẹ̀ yà ń tọ́ máa gbọ́ ẹ̀kẹta alọ ìlú yìí àpò mísèrètè lálọ prison civile wọn ọmọdé wọn wọn gba ìwé yà ń pèlí certificat de qualification au métier yà ń pèlí CQM ọ̀ míyẹ̀míyẹ̀ tọ́ wa yà ń tọ́ máa gbọ́ ọ ẹ kú ìjókòó ẹ kásán. ẹ kú ìjímọ̀ òní àmì ọ ẹ kú ìjókòó ọ̀sẹ̀ ọkọjá wọ́n parí ìwé pàtàkì yìí wọ́n ṣe ní yunifásitì wa agbómìkálávi gbogbo ọ̀gá ìkọ̀wé ọmọdé wọn wọ́n jókòó sí pàdé kan ni wọ́n yọ ìwé pàtàkì kan jáde ìwé ọ̀pọ̀ ìmásítọ̀ yìí wọ́n fẹ́ kọ́ wọ́n yọ púpọ̀ ní wọ́n jókòó ni wọ́n yọ ìwé yẹn jáde gbogbo ẹ jẹ́ ọgọ́rùn méjì àbọ̀ ni wọ́n gbé iṣẹ́ e yìí wọ́n ń pè ní platform sigan sigan náà ké ló jẹ́ wọ́n òyìnbó pè ní system innovant de gestion des affaires académiques basées sur le numérique ni yẹn li joko libẹ àbá professeur wa Tairu Jara òun vice recteur des affaires académiques li university wa ti agbomekalavi ké ló sọ ọ sọ gbogbo master yìí mú ló jẹ́ ọgọ́rin méjì àbọ̀ ní omiẹ̀ on jẹ́ fún òun yẹn wọ́n jẹ́ ó dékànfo òun yẹn wọ́n wọ́n yọ ọ́ pátápátá ni ní àgbọ̀ yẹn lásán pé ká sọ. lí ìkànnì náà àbá bàbá ẹ̀ wa pòfẹ́sọ̀ Charlemagne Babatunde Ige òun ló jẹ́ recteur yunifásitì agbomekalavi ó sọ òun kí wọn iṣẹ́ pàtàkì ni wọ́n ṣe iṣẹ́ gidi ni wọ́n ṣe ni wọ́n ti yọ gbogbo master yìí ọmọdé wọn lò fɔduwe kɔdza atɔwɔ alibɛ ni aba yakan níjẹ́ professeur lisette ọdúnlami òun oga jẹ́ ọ̀gá ilmes tiretis ilmes ọ sọ pé ọpẹ́ iṣẹ́ ń ṣe ni wọ́n fún yan gbogbo master yìí ọmọdé wọn wọ́n lè kọ́ wọ́n lè ṣe fọ́dún ń bọ̀ iṣẹ́ gidi ni iṣẹ́ pàtàkì ni ni wọ́n òun gbé ọ fún wọn ní píparí ẹ̀ ni bàbá ẹ̀ Rector, professeur Shalman Babatunde Ige wà sọ̀sọ̀ pé iṣẹ́ wọn ṣe ń dìtì fọ́dún ń bọ̀ wọ́n à ń pè ní inscription gbogbo ọmọ iléèwé wọn wọ́n á máa lọ yí platform yà ń pè ní sigana sigana mọ̀ sí sọ fún yín kéwọn fún un pè é gbà òun ló jẹ́ système innovant de gestion des affaires académiques basé sur le numérique gbogbo ọmọdé wọn ibẹ̀ ni wọ́n á máa lọ ká máa fo owó kọ wọn sínú òwe. Ni ọ̀gá ilé bàbá ẹwà salman babatunde ige ń sọ sọ pé iṣẹ́ ìmásítọ̀ ni wọ́n ṣe nìsín ọtọ́kù gidi kan yìí à ń pè ní licence pẹ̀lú dọ̀tọ́ra wọn àtọ́ṣe yẹn ní agbọ́ yẹn lásán pé ká sọ sí tìyín. àbá kò rí bẹ́ẹ̀ ọdún pàtàkì wọn ṣe nọ́ọ̀sẹ̀ yìí ya ń pèlè journée mondiale du don de sang ọdún yẹn ó wáyé ní ìlú ìwà Benin ní lijoko yẹn àrí bàbá ẹ wa à ń pèlè professeur Mohammed Yaku Jalabi òun ló jẹ́ ọ̀gá ya ń pèlè organisation mondiale de la santé lílu ọ̀nà dúdú wọn ó sọ fún wa sọ pé wọn à ń pèlè ẹ̀jẹ̀ òun kàn ní ó jẹ́ kókó ni ìlú Benin wa àmọ́ ní ẹpẹtẹ ilé dòtó ìwà ló sì sọ pé wọn àǹfààní yé kíní ẹ̀ wà yé ìlú Benin àmọ́ ní jẹ́ ní ilé dòtó wà ní ọmọ kéékèèké wọn ara wọn kò bá yá wọn máa rí jẹ wọn kò fún wọn kò fún wọn ní libẹ̀ làápàdé iléeṣẹ́ lákún yẹn ń ṣiṣẹ́ fún ìlọsíwájú ẹ̀jẹ̀ kó wà lélẹ́yìí il est doton ni agence nationale pour la transfusion sanguine àwa bá bàbá wa docteur Edgar Dotu Padonu la sọ sọ pé bẹ́ẹ̀ iṣẹ́ gidi bẹ́ẹ̀ wọ́n ń ṣe gbà wọn kò forí ẹ̀ jẹ́ lọ́sọ̀ọ́sọ pé wọ́n ń ṣiṣẹ́ fọ́sọ́pọ̀ pẹ̀lú ilé kan pèlè la croix rouge òun ní ṣiṣẹ́ gidi kan fún wa kan lọ lẹ́dọ̀ọ́ àwọn ń gbé àwọn ń fún ọ lẹ́jẹ̀ náà ń pèlè tán lẹ dọ̀nẹ́ àwọn wọn ń pè ní dọ̀nẹ́ wọn lọ́sọ̀ iṣẹ́ ń ṣe iṣẹ́ gidi ni nọ́nà yìí òjò yẹ yẹ òjò ń pa gbogbo ọmọdé wọn yàmúyàmú jẹmú ọmọdé wọn ọmọdé wọn ń kó àìsàn yà ń pè lẹ́bà yà ń pè ní pallitis ní kókó wọn kó rí ẹ̀jẹ̀ wọ́n kókó wọ́n kókó sí ilé ìdòtò wọn ní àwọn sọ̀nsọ̀n pé àwọn náà ọmọ iléèwé ń fún ẹ̀jẹ̀ wọn wọ́n wà nọ́ọ̀sì mi lákùn nìsín ké ló fà ni wọ́n máa ẹ̀jẹ̀ wọ́n sọ pé wọ́n á máa lọ ilé ṣọ́ọ̀ṣì wọn ilé wọn ń ṣe ìnáwó káfó la gba ẹ̀jẹ̀ lẹ́dọ̀ wọn ní kalẹ̀ àbá bàbá wa Ephraim Pade òun ló jẹ́ secrétaire général de l'association des donneurs du, des donneurs du sang bénévolat ti ìlú yìí Benin. ó sọ sọ ó sọ sọ wa sọ pé iṣẹ́ kókó yẹ àwọn ń ṣe ni ní gbogbo Benin wọ́n ní ní gbogbo àgbáyé yà ń pè ní département wọ́n ní ilé iṣẹ́ wọn kan ní kálukú wọn wọ́n ń gba ẹ̀jẹ̀ lẹ́dọ̀ òníyàn ọ̀nìyàn wọn ni wọ́n kó wọ́n kó ránṣẹ́ sí ibi à ń pè ní ANTS ANTSN là ń pè ní Agence Nationale pour la Transfusion Sanguine òun ní í ṣiṣẹ́ pàtàkì òun ní kó gbogbo káńpì fún ilé ìdótó yìí òun kò ní wọn wọn ni àwọn ń ṣiṣẹ́ gbà ní iṣẹ́ náà ló jẹ́ iṣẹ́ kókó ni wọ́n ń fọ́ sọ̀rọ̀ pọ̀ ká fún un ṣiṣẹ́ wọ́n fún un sọ ṣé tí wàá sọ pé wọ́n jẹ́ ohun pàtàkì yé ká sọ fún ọmọ ìbènè wọn nọ́jọ́ òjò ń rọ̀ ọmọ ọmọ wa wọn kò máa sùn ná àmúdọ́yé wọ́n ṣe ìwé síná náà ẹ̀ àmúdọ́ à ń pè ní mùsíkẹ́ ẹ̀ǹpẹ̀rẹ̀yẹ làgbọ́ làsọ pé ká gbọ́ sétí yín. ẹ̀kẹta ké ni àtọ́ gbọ́ nọ́ọ̀sẹ̀ náà ọ̀gá wa mínísítà wa yà ń pè Benjamin Nkpati mínísítà yẹn ń gbótújú ara kó dáa wọ́n ṣe ìpàdé kan lákùnkàn ilé ìyàmúyàmú ìyàmúyàmú òun ní fa àìsàn ibà yànpẹ̀lẹ̀ paludisme ń ṣiṣẹ́ náà ní líjókòó yẹn wàá bá oníwọ́gbẹ́sẹ̀ unicef kalẹ̀ ní benin ń jẹ́ adré rigo ó sọ fún asọ́n pé iṣẹ́ pàtàkì yẹn kò ṣe nìke wọn a máa gbé wọn yà ń pèlè drone láà máa yan á máa mú yàmúyàmú wọn ni wọn àṣiṣẹ́ sí yẹ pé wọn àti ipa ń gbà ń tanná wọn kó wọ ilé wa wọn ń tanná wọn kó wá ilé ṣọ́ọ̀ṣì mi à ń ṣiṣẹ́ wọn ni ló fọwọ́sowọ́pọ̀ ló fún alẹ́ ìrànlọ́wọ́ Japan ìlú Japan ni ambassadeur ti Japan yẹn jẹ́ wesulu edeki òun ló sọ ká sọ pé òun fẹ́ ràn án lọ́wọ́ ló fún wa ní mílíọ̀n méjì àbọ̀ ti dọ́là ti ìlú amik òun ni ó fún wa ló fún owó yẹn ó fún owó yẹn ká fún ràn án lọ́wọ́ fún ìlú benin ní iṣẹ́ yẹn pàtàkì ibi tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ náà wọ́n mú commune mẹ́fà wọn abẹ lákọ̀ọ́kọ́ lé commune à ń pèlè Copago wọn abẹ iṣẹ́ yẹn líbẹ̀ wọn abẹ lé commune à ń pèlè Jugu wọn atọ́ lọ commune à ń pèlè Chao wọn atọ́ lọ wọn lọ ìlú wa Abome Kalavi wọn atọ́ lọ ìlú wa Kútọ́nù ìlú yẹn e omi ń wa gidi ni àgbọ̀ gbogbo yẹn lásán pé ká sọ̀káfo sétí yín. ẹ kú ìjókòó òní àmìyàn ọ̀rọ̀ kékeré kékeré wà níbí ni àtọ́gbọ́ làfọ́ àfẹ́sọ sétí yín lónìí yìí e, ọmọ wa wọn yóò lọ ìdánwò yà ń pè ní BPC wọ́n ti fu ẹ̀sìn ni àgbọ̀ ní sọ pé kálukú wọn wọn bá fẹ́ gbọ́ wọn kó lọ ilé iléèwé wọn wọn kó lọ ibi wọn ti ṣe ìdánwò wọn kó tọ́ lọ ibi wọn ń pè lé èyí platform yà ń pè lé i résultat wọn bá ti fo orúkọ wọn síbẹ̀ ṣé nínú kíní yẹn orúkọ wọn àjáde ni wọn àgbọ́ wọn kọjá kàmí wọn kọjá ni. àbá kò rí bẹ́ẹ̀ àtọ́ lọ ìlú Ìkútọ̀nù lọ́sọ̀rọ̀ kọjá ọ̀sẹ̀ yìí mínísà ọ̀rọ̀ méjì ọ̀kan ń jẹ́ ministre de l'enseignement scientifique en charge de la formation technique ọ̀kan ń Fagla Medegan Sedami ó pẹ̀lú mínísítà wa ministère de l'enseignement secondaire Kúchadé Clément wọ́n lọ iléèwé méjì àkọ́kọ́ ní sóje gbẹgàmẹ pẹ̀lú lycée technique Koulibaly kí wọ́n là ṣe wọ́n là wo títsà wọn ọ̀gá ilé wọn yìí ń ṣiṣẹ́ fún wọn kó fún ìdánwò yà ń pèlè bac wọn kó fún ẹ̀sìn rere yìí wọ́n débẹ̀ wọ́n sì rí iṣẹ́ wọn ṣe iṣẹ́ dáadáa ni wọ́n ṣe iṣẹ́ pàtàkì ni wọ́n ṣe ní àgbọ́ ká sọ pé ká gbé sétí yín. èkejì ọdún ọdún ń bọ̀ ń sí ní yunifásitì wa ọmọdé wọn dì sí wọn máa ń kọ̀wé wọn bá gbélé wọn máa kọ̀wé wọn kò jẹ́ dandan ni wọn kó wá iléèwé nítorí wọn kọ̀wé là ń pè projet ilẹ̀ ìlànà kéènì ọ̀fà ni yéé gbogbo mínísítà wọn wọn à consent the minister wọn jókòó líje lọ wọn fún wa lé ìwé wọn fún wa lé ìmọ́tótó ká sọ pé àwọn jẹ́wọ́ wọn kó bẹ kíní ẹ̀ lí wọn kó bẹ iṣẹ́ yẹn wọn gbé yunifásitì mẹ́rin àkọ́kọ́ wọn gbé yunifásitì yunifásitì dàmú gbọ́mẹ̀ kálávi wọn bẹ̀ẹ́ libẹ̀ èkejì UP yunifásitì e, ti ìlú Paraku ẹ̀kẹta yunifásitì yàn UNTM Université nationale des sciences technologies ingénierie et mathématiques Ni ẹ̀kẹyìn yunifásitì UNA Université national de l'agriculture ọdún ń bọ̀ nísìn wọ́n ṣe ṣiṣẹ́ yí à ń pèlè télé enseignement ní yunifásitì yẹn la gbọ́ sọ pé ká gbọ́ sí tiyín. káfùpá yìí ìròyìn yẹn a lọ ìlú yìí àpò mìsírìtì la lọ yunifásitì a lọ prison civile wọn. ọ̀sẹ̀ ọkọjá ọmọ yìí ń ṣe wọn wọ́n kọ̀wé ni wọ́n fún wọn lé wọ́n à ń pè ní certificat de qualification au métier gbogbo wọn jẹ́ ọgọ́rùn kan àbọ̀ ó lé mẹ́jọ ni wọ́n gbàwé yẹn ló gbé ẹsẹ̀ mínísítà yìí ń dájọ́ kalẹ̀ à ń pè commissaire divisionnaire François Hunpẹ òun ló gbé ẹsẹ̀ mínísítà wa kalẹ̀ ká sọ sọ pé ọmọ wa wọn ó wà níwọ̀n wọn kì í jòun wọn kì í jẹun kásùn wọn tó ń kọ́ṣẹ́ ní lípò yẹn àbá ọ̀gá lakunye jẹ́ président de la chambre des métiers de l'artisanat òun náà wà bẹ́ẹ̀ òun ni fu ẹsẹ̀ yìí mẹ́ẹ̀ àkplo mìsètè òun náà wà pẹ̀lú òun ni fu ẹsẹ̀ yankpili préfet òun náà wà bẹ́ẹ̀ ni wọ́n fu ìwé fu ọmọdé yẹn ni ọmọdé yẹn nìsín wọ́n ń ṣe wọn kátó ka gba ìwé à ń pè ní certificat de qualification au métier yà ń pè ní CQM là kí wọn. ìran wa kò ní jù wọn lọ ó ní ń tẹ̀wọ̀n là ń pè ní Zildasa Awagbe Bianzen omi ń sọ̀rọ̀ lẹ́nu micro omi ló jẹ́ Mathieu Akpemi ọ̀gá wa pátápátá ọ̀gá ilé wa radio web education ni Ulrich Vital Achatonji. Écoute, Choco. Écoute, Dima. Échec.